Iná Olúwa wọ inú mi wá jó gbogbo ìbọ̀dé iná Olúwa iná Olúwa látọ̀run wá jó gbogbo ìbọ̀dé iná olúwa ẹ̀yin ọmọ ọlọ́run ẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà olúwa dá iná sínú mi iná ọlọ́run wọ inú mi wá ayé tí iná bá wà òkùnkùn ò lè dúró ń bẹ̀ ọ̀tá ò lè ríṣẹ́ ṣe ń bẹ̀ olúwa sọ mí di iná iná olúwa wọ inú mi lọ́tún olúwa dá iná rẹ sínú mi olúwa fi iná rẹ kún inú mi olúwa sọ mí di iná ah olúwa kún mi fún iná olúwa sọ mí di iná iná olúwa wọ inú mi nípa tara iná olúwa wọ inú mi nípa tẹ̀mí iná tó ṣẹ́gun òkùnkùn iná tó ṣẹ́gun lójú oorun iná tó ṣẹ́gun lójú àlá iná àṣeyọrí iná fún ìbújáde iná fún ìgbélékè iná olúwa iná olúwa iná olúwa iná olúwa wọ inú mi iná olúwa wọ inú mi iná olúwa wọ inú mi iná olúwa wọ inú mi iná olúwa olúwa sọ mi di iná sọ ilé mi di iná sọ iṣẹ́ mi di iná sọ ìrìn mi di iná iná olúwa máa bá mi gbé mo gbàdúrà fún gbogbo ènìyàn àtèmi tí mò ń gbàdúrà bí èlíjà ti pé iná sọ̀kalẹ̀ láti òkè wá iná olúwa sì jó àwọn ọ̀tá rẹ̀ run èmi náà pa á ní àṣẹ lórúkọ olúwa mo ran iná ọlọ́run jáde sí gbogbo ayé àwọn ọmọ ọlọ́run tí èṣù ẹ̀ṣẹ̀ ń pọ́n lójú iná olúwa kó wọ ọbẹ̀ lórúkọ jésù kristi gbogbo àfúnjẹ ojú oorun gbogbo iṣẹ́ ìbọ̀dè gbogbo àìsàn nínú àgọ́ ara àwọn ènìyàn àṣàṣì ojú oorun ọfà ojú àlà iná olúwa kó jẹ wọ́n lórúkọ jésù kristi iná olúwa kó bà gbogbo sí òkùnkùn jẹ́ iná olúwa kó máa ṣààbò nínú ayé wa ọlọ́run kó mọ odi iná yí wa ká ó ní bí òkè ti yí jerusalem ká bẹ́ẹ̀ ni olúwa yóò yí àwọn ènìyàn rẹ̀ ká láti òní lọ iná olúwa kó máa bá wa gbé kó máa ṣiṣẹ́ ààbò kó máa ṣiṣẹ́ ìṣẹ́gun ká di alágbára mo ní ká di alágbára ọlọ́run kó fi iná wọ̀ wá ní agbára iná ló ṣíwájú olúwa ó sì jó gbogbo àwọn ọ̀tá rẹ̀ run láti òní lọ iná olúwa kó máa ṣíwájú àwa náà kó máa lé òkùnkùn jìnnà òkùnkùn kó máa sá fún wa ibi kó máa sá fún wa ikú kó sá fún wa àṣetì kó sá fún wa ìdíwọ́ kó sá fún wa ẹ̀ṣẹ̀ kó sá fún wa ìṣubú kó sá fún wa ikú òjijì kó sá fún wa ká di alágbára mo ní ká di alágbára nínú oṣù kẹfà yìí a ó rí ọ̀nà gbégbà this is our month and season of breakthrough of good news of joy of transformation in the name that is above every other name so it shall be in the name of Jesus nothing will be able to stop our good news this month by the fire in the name of Jesus by the power in the name of Jesus ọlọ́run yóò fi ara tú èmi àti yín ọ̀nà yóò là fún wa a ó rí bá ti ṣe a ó rí ọ̀nà gbégbà ara kò ní ní wá mo ní ara kò ní ní wá lórúkọ olúwa ara ò ní ní wá lórúkọ olúwa ara ò ní ní wá mo ní lórúkọ olúwa ara ò ní ní wá mo ní lórúkọ olúwa ara ò ní ní wá mo ní lórúkọ olúwa ara ò ní ní wá ká di alágbára ayé ò ní ṣọ́ wa mú kò sẹ́ni tó ń rí di ọlọ́run kò sẹ́ni tó ń rí di òkun kò sẹ́ni tó ń rí di ọ̀sà ayé ò rí di wa ikú ò rí di wa àṣìṣe ò rí di wa ènìyàn ò rí di wa wọn ò rí di ògo wa wọn ò dọwọ́ bo ògo wa ká di iná ah mo ní ká di iná mo ní ká di iná mo ní ká di iná mo ti di iná ẹ̀yin náà sọ pé mo ti di iná mo di iná à mo di iná tó ń run òkùnkùn mo di iná tó ń run ayé mo di iná tó ń run ìṣubú mo di iná tó ń run àṣetì mo di iná tó ń run àìsàn mo di iná tó ń run ogun òru mo di iná tó ń run ogun ojú mo di iná tó ń run ogun ìdílé mo di iná tó ń run adánniwò mo di iná tó ń run aláṣàṣì mo di iná lórúkọ ọlọ́run bàbá mo di iná lórúkọ ọlọ́run ọmọ mo di iná lórúkọ ọlọ́run ẹ̀mí mọ́ òpó ẹ̀yin tẹ́ ń gbọ́ fídíò yìí ẹ ó ṣe rere bí ẹ bá ti ń gbóhùn mi kó di ohùn ọlọ́run létí yín ìyanu kó ṣẹlẹ̀ bí àrá bá sán ti gbó ti gi wọ́n mì kìkìkì ìyanu kó ṣẹlẹ̀ ọ̀nà yín kó là sí rere ẹ ó rí bá ti ṣe ẹ ó rí ọ̀nà gbégbà ògo ni fún orúkọ olúwa.